dai farkon hajji la to نعم باب فضل صلاة الجماعة ووجوب ووجوبها حديث في لونين هنا حديث عبد الله بن عمر رضي الله عنهما عظامة وحديث أوكي. هل عبد الله بن عمر عن عبد الله بن عمر رضي الله عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وفي لفظ فأما المغرب والعشاء والجمعة ففي بيته وفي لفظ للبخاري للبخاري أن ابن عمر رضي الله عنه قال حدث حدثتني حفصة أن النبي صلى الله عليه وسلم كان يصلي سجدتين خفيفتين بعدما يطلع بعدما يطلع الفجر وكانت ساعة لا أدخل على النبي صلى الله عليه وسلم فيها عن عائشة رضي الله عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم وقد إياك لني بإذن الله تعالى ونحديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما abdullahi ọmọ umar asahabi yóò bínú sahabi sòwọn àti bàbá rẹ̀ umar bin al-khattab nínú sahabi anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni wọn a ti sọ fúnra wa lọ́pọ̀lọpọ̀ nípa tani ń jẹ́ abdullahi bin umar kọlọńkọlọ àti àlékún yọnu fún àti fún bàbá rẹ̀ umar àti gbogbo àwọn sahabi anabuwa muhammad sallallahu alayhi wa sallam ibn umar ni sallaytu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam rak'atayn qabla adh-dhuhri wa rak'atayn ba'daha. وركعتين بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء حديث تافه كان هو نيي òun lọ sọ ń pa ohun tá ń pè ní asúnanù rọ́ọ̀tìbà àwọn náfìlà tí èèyàn máa ń yàn bàbá kí irun ọ̀ràn yàn tán gbogbo aláti mọ̀ pé irun ọ̀ràn yàn tí mùsùlùmí gbọdọ̀ kí lójúmọ́ kan márùn náà ni kò ju márùn péré lọ òun náà ni irun àsùbá irun bórí irun áfírí mágídé àti ẹ̀ṣáàdì ọlọ́run wá fi àyè kalẹ̀ pé bẹ́ẹ̀ bá kí mara àwọn yìí tán tó bá tún fẹ́ wá lẹ́kùn orí lọ́dọ̀ ọlọ́run àwọn yẹn là ń pè ní náfìlà náfìlà tá a máa wá yàn oríṣi ọ̀nà méjì ló pín sí àwọn náfìlà kan bẹ òun ni hadith ibn umar fẹ́ kọ́ wa yìí òun là ń pè ní asúnanù rọ́ọ̀tìbà àwọn náfìlà tó ṣe pé yẹn gbogbo tó kù lẹ́yìn rẹ̀ ọlọ́run yóò rọrùn àmọ́ òun yìí ò débi tó yẹ kó dé nbẹnu hadith yìí bẹ́ẹ̀ ọlọ́run wa ni ọ̀nzúru alikánàlì abdi mẹ́nàwáfẹ́ ọlọ́run wa pa àwọn màláìka láti tọ́da tí wọn ọ̀ràn yẹn rẹ̀ tó kí láyé ni ọ̀wọ́n òṣùwọ̀n tó yẹ kí kó gbé wà lìjẹ́lẹ̀ yìí ọ̀nzúru nkánàlì abdi mẹ́nàwáfẹ́ ìgbà yẹn ni wọ́n máa wá yẹn náà fi là rọ́ọ̀tì báwò bọ́ba káyìí làtàn ìfún yẹn náà fi là rákà méjì bọ́bá kí magrebi tán yóò tún kí raka méjì bọ́bá kí ìṣáì tán yóò tún kí raka méjì ọlọ́run wa pa àwọn màláìka láṣẹ pé kí wọ́n ṣe jágbóró tó dínkù nínú ọ̀ràn yẹn rẹ̀ pẹ̀lú àwọn náfìlà àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ ní àdéhìí náà àǹfààní ńláńlá lélẹ́yìí tọ́pọ̀lọpọ̀ ọmọ àti náfìlà ká tó kírun ni àti náfìlà bá bá sálámàtán ni ẹlòmíọ̀mọ́ bọ́bá ti sálámàtán náà ni ó dìde ẹ̀rọ kìí sì ṣe ń tọ́pọ̀ ẹ wo ibn umar sàlàyé rẹ̀ fún wa ó ní sallaytu ma'a nabiyyi sallallahu alaihi ma'a rasulillahi sallallahu alaihi wa sallam rak'atayni qabla adh-dhuhri rákà méjì kẹ́yìn oṣù sí ọ̀ràn yẹn àyílà wa rak'atayni ba'daha bẹ́ẹ̀ bá tún sálámà àyílà tán àyílà nínà fìlà ká tó kí ó sì tún nínà fìlà lẹ́yìn tí a bá kí rak'atayni qabla adh-dhuhri wa rak'atayni ba'daha wàrọ̀kàtẹ́ yìí ni báàdà jùmọ̀ à wọ́n bá jẹ́jọ́ jimá ni ìrùn jimá là á kí àní kí zúrì ń jọ́nà pàtó yẹn bá kí jimá náà Ibn Umar lára tó ń rí ipa nàbà Muhammad sallallahu alayhi wa sallam máa ṣe ni pé kọ́lá àtúmọ̀ yẹn náà fi làárà kà méjì lẹ́yìn ìrùn jimá. wàrọ̀kàtẹ́ yìí ni báàdà magrib bọ́bá ti tún kírun magrib tán ànábì àtúmọ̀ kírun rọ́ọ̀kì bá tiẹ̀ náà ti ṣe rákà méjì wàrọ̀kàtẹ́ yìí ni báàdà ìṣá bákan náà bá ànábì bá kí ìṣá ìtàn ànábì àmà kí rákà méjì taba gbogbo irun tí Ibn Umar kàkàlẹ̀ radiyallahu anhuma irun kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò dáa kọ́ kí ni irun yẹn salatul asr òun ni bi ittifaqil ulama pẹ̀lú àpapọ̀ gbogbo àwọn onímọ̀ ni pé irun àlásàrì kò ní náà fi làárọ̀ tíba anabi òkè bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam òun ni Ibn Umar sàlàyé fún wa yìí kò ní náà fi làárọ̀ tíba ìgbé náà fi làyé ní náà fi làlásàrì kò sí ti ń jẹ bẹ́ẹ̀ òun ni Ibn Umar òfin mẹ́ńṣẹ̀ rẹ̀ nù hadiisi rẹ̀ yìí ẹ̀kejì ni pé hadi ìsúná ní rawatib àwọn súnà tá a pè ní súnà rọ́tìbà yìí téèyàn máa kí kó tó kírun ni àbẹ́yàn máa kí ní ẹ̀yìn òun ni. anabuwa muhammad sallallahu alayhi wa sallam tá nabi bá wà ní gbòòrò madina tí ó wà lórí ìrìn àjò bá nabi jí kí ní ibùdó ọmọ wí bá nabi bá ń bẹ nílé tí ò sí lọ. ṣe ṣàlàyé yìí rak'atayn eh, qabla dhuhri wa rak'atayn ba'daha. وبعد الجمعة وبعد المغرب وبعد العشاء يقرأ ركعتين قبل صلاة الفجر náà gbogbo eléyìí ni anagba Muhammad sallallahu alaihi wa sallam tọ́ba wà nílé tí ó wà lórí ìrìn àjò bá nàbì ṣe kí nìyẹn àmọ́ pẹ̀lú gbogbo àkọọ́lẹ̀ hadith anagba Muhammad sallallahu alaihi wa sallam bá nàbì bá wà lórí ìrìn àjò anabi èèyàn náà fi làárọ̀ tí bá bá nàbì bá wà lórí ìrìn àjò anabi èkì rọ̀ tí bá àfihàn ẹyọ kan ma kana yada'uha sallallahu alaihi wa sallam la fi safari wala nẹ́fìlà kan tí arígbà nẹ́bí sallallahu alaihi wa sallam àtọ́wà ńlé ni àtọ́wà lórí ìrìn àjò ni tí ò lè ṣe kọ́mẹ́tì inú àwọn ọ̀rọ̀ wa dìbò yìí òun ni rákà méjì tàṣùbà rákà méjì tá a máa kí ká tó kí ìwọ̀n ọ̀ràn yà àṣùbà eléyìí àtànẹ́bí ń bẹ́ lu Madina ni sallallahu alaihi wa sallam àtọ́rin ìrìn àjò lọ́ọ̀bì kan ni ma kana yada'uha ti fajiru yìí ló jẹ́ kí wọ́n máa gbọ́n ní asúnà al-mu'akkada asúnnatu al-mu'akkada súnà náà gbogbo ẹ̀ àmọ́ súnà tó tún lágbára tó fẹsẹ̀ rinlẹ̀ ju àwọn súnà míì yòókù lọ òun ni àkàtẹ́ yìí al-fajr tá a máa fi. nípa báyìí ni pé súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam súnà tó lọ́n ti ṣẹ̀dẹ̀ fún wa fún wa bá wà lónìí ọlọ́run gbé ọ̀gùdà fún wa ká di mẹ́rin ká di mélòó ká di méjì nípa báyìí kọ̀ wá bá súnà nàbì mu kéèyàn ó dírun ọ̀ràn yẹn kò sí méjì kó tó wá dìde kó ní nàfílà àyílà ló ń fẹ́ yàn yìí ànábì èsì bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. وفي لفظ فأما المغرب والعشاء والجمعة ففي بيته أرانتي ابن عمر تيجا فوانو حديثه نكبي ابن عمر ني أمبتون موسي أكيسي النبوة محمد صلى الله عليه وسلم في ركعتين ركع مجتا النبي ما كلاه مغربي أتيتي ما كلاه عشائي àtẹ̀yìntì máa kí lẹ́yìn júmọ́ ànábì òkè ń kí nínú mọ́sálásí bàbí bẹ́ẹ̀ ti ilé rẹ̀ ní jìmọ́ lọ kí láwọn ìrún mẹ́tẹ̀ẹ̀ta yìí. eléyìí ni ó jẹ ká sọ̀rọ̀ ń pa pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì ti rẹkọmẹ́ndì fún wa jẹ́nẹ́rálì tẹ́lẹ̀ ànábì ní ij'alu fi salatikum min salatikum fi buyutikum ànábì tó sọ ànábì ní ẹ má sọ àwọn ibùgbé ilé yín tẹ̀ ń gbé ẹ má sọ di sàárè kí ni túmọ̀ ẹ má sọ di sàárè tá ànábì wí tó gbé sàárè lèyẹn tí orí kalẹ̀ kírun ẹni tó bá yẹ pé láyé kò forí kalẹ̀ kírun nù lé tí ń gbérí ànábì níbi ìbàtọ́ sọlé náà di sàárè ni la taj'alu buyutakum qubura waj'alu min salawatikum fi buyutikum ànábì sallallahu alaihi wasallam ní ntọ́ dáa fún ọmọ mùsùlùmí ni pé lẹ́yìn ìrún ọ̀ràn yàtí èèyàn gbọ́dọ̀ lọ sí ní jàmá ní mọ́sálásí náfìlà tí yàn ọba yẹn èyí tó dáa jù tá nàbì máa ṣe jù sallallahu alayhi wa sallam òun ni kí yàn yàn náfìlà nùlé rẹ̀. kódà òfin máa ṣe náfìlà yìí tọ́jú ọrọ́ tí bá Ibn Umar níbà nàbì ọba kírun méjì lẹ́yìn magrebi yóò dìde kó mọ́sálásí yọ̀ lọ kí n lé ìṣáì náà bẹ́ẹ̀ jùmọ̀ náà bẹ́ẹ̀. àmọ́ ìjẹ́lẹ̀ ìjẹ́ dandan pé ni ọba wa kí ọrọ́ bá magrebi nínú mọ́sálásí ọ̀sẹ̀ gbogbo eléyìí ń tọ́ka lórí pé kí ni al-afdaliyya ìwọlọ́lọ́lájú gẹ́gùn tá nàgbà Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wa pé lẹ́yìn ìrún ọ̀ràn yẹn ibi ó dáa jù kéèyàn ó ti kírun òun ni kéèyàn ó kírun nulẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká pẹ̀rẹ̀ bí ẹ wọlé mùsùlùmí kára pẹ̀rẹ̀ pé wọ́n forí kalẹ̀ nulẹ̀ yìí ohun tá nàgbà Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wa nìyẹn so eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí Ibn Umar kọ́ wa ni pé àti kéèyàn ọ̀yàn náà fi là nulẹ̀ rẹ̀ kìí ṣe tó burú kọ́dà ń tà nàgbà Muhammad sallallahu Alaihi wa sallam tà nàbì fẹ́ ni a ti sọ fún wa pé lára ń tà nàbì fẹ́ náà tí àdàyàn ọ̀wọ́pọ̀ lọ́dọ̀ tí ń bì yìí òní pé kódà bẹ́ẹ̀ ọba sàlùwàlá ibi ọ̀dà àjù kéèyàn ti ṣe é ní kíni máa ń sàkọ́ hara fi bẹ̀ ìsìhì kí wọ́n mara kó tó kù lé òun lànàbí faramaju sallallahu alayhi wa sallam ọlọ́run kò jẹ́ kí ọ̀rọ̀ fún wa bẹ́ẹ̀. Ah, wa fi lafzin lil Bukhari ẹgbẹ́ ọmọrù ní ẹ̀rí pé hadith tanka nù umdatul ahkam àti ní àdìsí yìí gbogbo àdìsí tá a bá kàn bí ọgbọ́dọ̀ tá a jẹ́ àdìsí tí ó wà nù Bukhari tí ó sì tún wà nù Muslim àmọ́ ń gbòmí bẹ́ẹ̀ tó pé ń bọ́yá gbà wá ti Bukhari lé díẹ̀ sí ti Muslim àbí Muslim lé díẹ̀ sí ti Bukhari òun ní ọmọ fàtí fún mi ní wàfi lafzin lil Bukhari wàfi lafzin lil Muslim wàfi lafzin lil Bukhari ibn umar ni afa al-Maqdisi ọlá àdìsí tí a ń kà fúnra wa àdìsí ibn umar radiyallahu anhu بابا ونو صحيح البخاري أبا بكي أن ابن عمر قال حدثتني حفصة أن النبي صلى الله عليه وسلم كان يصلي سجدتين خفيفتين بعدما يطلع الفجر وكانت ساعة لا أدخل على النبي صلى الله عليه وسلم فيها الله أكبر إن باتي ابن عمر كا أوصلنا رواتب فواليكا مولي ولي أني وعلى تاريخ bàtà gbàgbé kékeré dákọ sọláàtì fàjìrì náà Ibn Umar wá fi lè kọ́ wa lẹ́kọ̀ọ́ ńláńlá ní àárín Ibn Umar ní ntí ò jẹ́ kí n mà irú bóòlù ànábì tí ma yan náà fi là àti wọn ni pé àsìkò tá ànábì ó di lójú oorun títí tí ó fi wá mọ́sálásí sa'atan la adkhulu ala nabiyyi sallallahu alayhi wa sallam fiha èmi wọlé lọ́ọ́ bá ànábì ń gbà ní nínú àwọn àsìkò tí mi láǹfààní àti lọ wọlé bá anábà muhammad sallallahu alaihi wa sallam man huwa ibn umar bóun ibn umar jẹta anábà muhammad sallallahu alaihi wa sallam ibn umar wà àti hafsọ ìyàwó anábà muhammad sallallahu alaihi wa sallam tẹgbẹta àbúrò ni wọn ó fi hàn pé nínú ẹni tí ó firi láti máa wọlé anábì jù òun ibn umar wà ara náà ni ibn abbas radiyallahu anhuma torí pé ẹ̀gbọ́n àbúrò ya ibn abbas níyàwó anábà muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní maimuna ibn umar ọmọ ìyá rẹ̀ obìnrin Hafsa radiyallahu anhuma òun níyàwó anabu Muhammad sallallahu alaihi wasallam àmọ́ síbẹ̀síbẹ̀ náà ibi wọn máa ní nǹkan máa láàlà ni ẹyẹ pé àìlò ní ìlú lọba ẹyẹ fún ẹlẹmi mọ wà lẹ́nu ọ̀nà kò bá dàbí ìsìlámù mu ẹ wọ alukur'an kẹrin tá a bá wọnú sóràtún nọọrù nínú sóràtún nọọrù ní alukur'an kẹrin ọlọ́run ní kọ́dà àwọn ọmọ kéékèèké walladina lam yablugul hulma kọ́dà àwọn ọmọ kéékèèké kí wọ́n máa sáré wọlé kí wọ́n máa sáré jáde tí ò sí pé àgbàlagbà ní kọ́mọ́ nǹkankan kọ́dọ̀ ọlọ́run ní àwọn àsìkò mẹ́ta kan bẹ ẹjẹ́ àwọn èèyàn ní fáìkìtì gbà wọn kí wọ́n fún láàrin ara wọn wọ́n fẹ́ bẹ́ẹ̀ wọ́n lẹ̀ ni wọ́n fẹ́ ṣe nǹkan kan ní ẹ mẹ́jà wọlé lọ bá wọn láwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí níbẹ̀ nínú sóràtò yóò bẹ́ẹ̀ lára àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí lè jẹ́ ibi ọmọ rúdà kọ fún wa yìí ọlọ́run ní mẹ́ńkọ́bìlì sọ̀lá àtẹ̀lifájẹ gbogbo èèyàn sùn àsùbà tó títí tí ó fi jáde wá bá yín kírun mọ́sálásí lásùbà kò sínú ẹ̀kọ́ islam kéèyàn máa lọ bá yẹn léngbà náà àkọ́kọ́ pé akọ́ríra láàárọ̀ yìí ẹjọ́ jẹ́ pé lẹ́yìn ìgbà tí ẹ bọ́ bá wá mọ́sálásí tọ́jáde fún rẹ̀ tọ́ wá mọ́sálásí gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ lẹ́yìn ìgbà wọn àkọ́kọ́ ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ hadith nìyẹn tó sì tún bá ti ń bẹ nínú alukur'an kẹrì mu àwọn àsìkò méjì tí alukur'an dá kọ alukur'an kẹrì mu wà mí bá di sọlá tìlẹ̀ ṣá bí yẹn bá kí ìṣá ìṣá tí ó pé ní kónkálukọ wọlé lọ sùn lókù tí ọba ti là lórí ẹ̀mẹ́wàá àyàn lọ lásìkò náà ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa nìyẹn nígbà yẹn bá ti kí ìṣá ìtàn ẹ̀fẹ́ kọ́ wọlé kọ́ lọ sùn ní àárín wọn àti àwọn fámìlì rẹ̀ ìyàwó ọmọ ẹ̀fìn wọn lẹ̀ gbà náà bí ọba ti là lórí kan èyí wọlé lọ bá àyàn lásìkò ẹ̀kọ́ ìsìláàmù gbogbo eléyìí kí lásìkò kẹta wàhí náà. àsìkò kẹtù ń bẹ ní àsìkò àádá náà ti ń bẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀lẹ́ lárúbáwá ń bẹ mẹ́ka ń bẹ mẹ́dínà dòní bí wọ́n bá ṣiṣẹ́ látàárọ̀ bó bá di bí ọwọ́ ọ̀sán wọ́n wà lọ sẹ́mi díẹ̀ kó tó tún di pé wọ́n lọ ṣe ìrọ̀lẹ́ àwọn ṣiṣẹ́ láàárọ̀ wọ́n ṣiṣẹ́ nírọ̀lẹ́ àmọ́ wọ́n fúnra wọn sẹ́mi bí wákàtí kan wákàtí méjì láàrin bí ẹ̀yìn kákégórì tán sígbà tá a kí aláàtàrí kéèyàn wá pé gbàǹgàn lèmi fẹ́ wá ni pé ká má kọ́dà ayé àyè nù sóràtò nùrù ni ó fi má àwọn ọmọ kéékèèké tí wọn ọmọ nǹkan kan ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé nígbà tí bàbá àti màmá wọn bá wà nù lásìkò báyìí ẹ gbọ́dọ̀ máa já wọlé. à ń bèlè ara àtàtì ọwọ́ àní mo fẹ́ sọ̀rọ̀ kan ni àbí mo fẹ́ kí ni lára tí àádà tí ó kù díẹ̀ káàtó ní agbègbè wa ń bì yìí mo sọ̀rọ̀ pé general l'Áfíríkà ni ọ̀fẹ́ jẹ́ bẹ́ẹ̀ torí mo ti bọ́ọ̀rẹ́ mi ẹ̀ka sọ̀rọ̀ rí tó ní ìfọ̀mọ́ Nàìjíríà ọmọ Uganda ni ní sẹ́yìn bí ìlú náà ni ó ní lọ́dọ̀ àwọn náà èyí ṣe lásìkò pé àsìkò téèyàn lọ kíyàn ni bẹ́ẹ̀ bá rí gbogbo àwọn ìlú kọ́ra ní Mẹ́kà ní Mẹ́dínà gbogbo àwọn tó bá ti gbé bẹ̀ wọ́n lè jẹ́rìí sí kọ̀sẹ́ni tí ó lọ kíyàn láàárọ̀ ló mọ sáré wá kí ni kọ̀sẹ́ni tí ó lọ kíyàn lẹ́yìn àyíṣọ pé pé ó kíyàn láàrin dáadáa ti kálá àtàrí tán tí wọ́n sì fi ìyókù dọ̀là òun náà lásìkò rẹ̀ wọ́n lò fún nǹkan míì àmọ́ ẹgbẹ́ eléyìí náà inú àwọn àlàdà tó kù díẹ̀ káàtó ká sì tara ẹ̀kọ́ ìsìláàmù náà ká fi yíra wa padà ẹni tí wọ́n bá wí fún pé lamẹ́yìn sùn lọ́wọ́ àbí nǹkan ẹlòmíràn ká kún kó tẹ̀hún lábùkù alukur'an kẹrin mo ló lé bíyàn bá lásìkò zọhíra tí fi sinmi ẹ má máa wọlé gírígírí lọ bá wọn gbà náà ní kúkúrú tó já yà lọ bí eléyìí ni Ibn Umar kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bì kódà ń gbọ́ fẹ́ gba hadith anagba Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí ò jẹ́ kí n láǹfààní àti lè wí fún yín pé báyìí là nàbì máa kí rákà méjì ọtí bá àtúbà ni pé sáàtàn lá àdìkùnú fi ha àlà nàbì sallallahu alaihi wasallam nínú àwọn àsìkò tí mi wọlé lọ bá nàbì ni bọ́sù gbọ́dọ̀ fẹ́ pé ní Hafsa ọmọ ìyá mi ọmọ bàbá mi nìyàwó rẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí àwọn sọ̀hádà nàbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá torí pé wọn ò láǹfààní àti gbọ̀ǹkankan pa nàbì lọ́nà kan tí wọ́n wá dákẹ́ wọ́n wá wá ọ̀nà halali mi ìyẹn bí wọ́n bá wá ṣe okùn wá fẹ̀ kan pé hafsa àbúrò rẹ̀ pé mo ti rí nǹkan báyìí sọ mọ̀mọ́ bá nẹ́bi tí kí náfìlà yìí la mọ̀mọ́ bí tí kì ti asuru mọ̀mọ́ ti magrebi mọ̀mọ́ ti ẹ̀ṣáì àmọ́kù ti àsùbá sọ fún mi bò ní ma kí náfìlà rẹ̀ ọ̀nà ìbí wọ́n bá sọ fún wa bíi pé àdàfẹ́ ní hafsa èyí tí mo fẹ́ wí kò sójú mi o hafsa lọ sọ fún mi ìyàwó anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kí ni hafsa wí annahu kana yusalli sajidatayni khafifatayni ba'da ma yaslu al-fajr anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tá al-fajr rí bá ti yọ anábì àmà kíra kà méjì khafifatayni tó fúyẹ́ púpọ̀ ẹ̀kọ́ mi tún nìyẹn nínú sunna anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun ni pé yọ bá kíra kà sẹ́yìn fajiri náà fi la tá a máa kí súrà tó kúrú jù lèèyàn máa kí mẹ́. kọ́dọ̀ wá ní hadith kan tí Aisha radiyallahu anha àgbà wá pé kọ́dọ̀ wọ́n fẹ́ nígbà míì pé àkọ́rọ̀ annabiyyu sallallahu alayhi wa sallam fatihat al-kitab yàtọ̀ nàbì ké fàtí à ń bí irun tó kì níbí nù yóò ṣe yóò ṣe mọ níwọ̀n bàmà. àwọn nọ́ọ̀sìlà kan bẹ tí sẹ́rí ìsìlámù fẹ́ káyàn ní fífúyẹ́ àyè bí ń bẹ tá a ti anabi sallallahu sallam kí n wọ́n fọ́ di bí suratul baqara àwọn àyè míì nìyẹn àwọn àyè míì ṣe ń bẹ tó pé níta fẹ́ ni pé ìtókùrú dùn nù súra kàfí ìfàsẹ́yìn ni rákà méjì tí ó fúyẹ́ òun ni irú rákà àtẹ́yìn fàjẹrì ara bíi tí sẹ̀rí ìsìláàmù tó ti rẹkọmẹ́ǹtì yẹn lè máa gbé egbòdì ibi tí ọ̀yẹ́ kọ́ fàrún gùn ìgbà wọn ni ọmọ wa fàgùn bí wọ́n bá ń ṣe kútùbà lọ́wọ́ tí èèyàn bá wọ mọ́sálásí níjọ́ jimá tó fẹ́ kí tahiyatul masjidi ó gbọ́dọ̀ kí khafifatani ní fúfú yẹ irú rákà àtẹ́yìn fàjẹrì yìí ẹ̀yìn wá dé gbàùn bíi ìṣẹ́jú mẹ́wàá wọn máa ṣe kútùbà lọ́wọ́ kọ́ máa lóhùn yẹn náfìlà eléyìí tako sunna nebo muhammad sallallahu alaihi wa sallam bí yẹn bá wọ mọ́tàláṣí tí wọ́n ṣe kútùbà jimá lọ́wọ́ tó fi fẹ́ láǹfààní kó wọn kúta ìyá tìlí masjid kò sí tó burú mbẹ́ àmọ́ gbọ́dọ̀ kí ní fúfú yẹ sóra tó kúrú jù nínú al عن عائشة رضي الله عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا منه على ركعتي الفجر وفي لفظ لمسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها aisha rabi allahu anha aya ńlá wa kọlọ́n kọ́sọ́ àlékún yọnu fún àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam aisha náà ní owó orí kànábì ọmọ dún ní manáfìlà kan ní gbogbo náfìlà tọ́ta yọ rákà àtẹ̀yìn fàjẹrì kọ́dà ó ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam sọ pé rákà àtẹ alfajiri khayrun mina dunya wa ma fiha kéèyàn láǹfààní kó kírun rákà àtẹ̀yìn fàjẹrì ó lóore fún jayé àti gbogbo ní ẹ dàpọ̀ eléyìí fi ń hàn wá pàtàkì ìrun àṣùbà ìrun ẹ̀rọ rákà àti ìfàjọ ìta àmọ́ kí ká tó kí ìrun ọ̀ràn yẹn yìí. lára àṣìṣe tí mo wá ṣàkíyèsí rẹ̀ láwọn ibì kan òun ni pé ẹlòmíì bọ́bá láǹfààní àti jí bóyá bí aago mẹ́rin àbọ̀ ló ti jí bóyá aago márùn ló jí ìgbàwọn náà ni ó sàlù àlá ní òkè rákà àti ìfàjọ ìjẹ nígbà wọn bá wá pè òun tí wọ́n gbẹ̀rún dúró yóò lóun àṣìṣe lélẹ́yìí wípé ẹwọ́n nu hadith hafsa kí ni hafsa wí báadàmá yẹtùlú ìlfàjẹ anabi ekera kan àtẹ ìlfàjẹrì kalẹ̀ àfi lẹ́yìn gbàtà ìlfàjẹrì bá yọ títí láàfin màtà ìlfàjẹrì yọ òun nígbà wọn bá pè wọn èkejì kí n túmọ̀ pásífò àti wọlé nípa báyìí ni pé èèyàn ekera àtẹ ìlfàjẹrì kó tó dà tìkò tí ìwọn àtùbá bá wọlé eléyìí náà jára ẹ̀kọ́ tí arikọ́nù hadith ibn umar wa aisha wa hafsa radiyallahu ta'ala anhum ajma'in kọ́lọ́n kọ́ta lẹ́kọ̀ọ́ yọrọ fún gbogbo wọn. باب الأذان أرنطع ينطق ان أنس بن مالك رضي الله عنه قال أمر بلال أن يشفع الأذان ويوتر الإقامة أنس بن مالك تأتي صروري نقل نقل بقى قال انقص عليكم يونس وعسدوبة وصحابي النبوة محمد صلى الله عليه وسلم òun la ابيض ó محمد صلى الله muhammad sallallahu alayhi wa sallam òun ní sin anábùwà muhammad sallallahu alayhi wa sallam kókó máa dọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. ló jẹ́ kí aláti máa yọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní táwọn sọ̀hábí mi ò ní láǹfààní àti rí nígbà táwọn ò gbé pẹ̀lú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. lára hadithi tí aláti gbà wá onílé ìtafẹ́ kà yìí aláti ní umira bilalun an yashfa al-adhan wa yutira al-iqama. umira apá bilalu láṣẹ. fún àǹfààní àwọn tí a bá jẹ́ ọmọ kéwú tí lẹ́gbòrò omi ọ̀rọ̀ báyìí bá wà nù hadith anabu muhammad sallallahu alayhi wa sallam ìtumọ̀ rẹ̀ yorùbá náà ni pé apá ẹni báyìí láṣẹ ta ló pa á láṣẹ wọ́n máa ń sọ pé mẹ́jọlù hadha lafzi lahu hukmu rafi lahu hukmu rafi arọ́fọ̀ ni pé hadith tí agbàwá látọ̀dọ̀ anabu muhammad sallallahu alayhi wa sallam alhadith marfu gbogbo bí wọn bá ti ní omi ọ̀rọ̀ láyé anabu muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ò lè pàṣẹ láyé anabi àfànàbi sallallahu alayhi wa sallam àbí láwùjọ mi lè wá pé pé òmẹ́rin náà apáwá láti pé ká ṣe báyìí tó bá ṣe pé láyé ànábì lọ́sẹ̀lẹ̀ ẹni ọ́ láti àti pàṣẹ láyé ànábì òun náà lànábì sallallahu alaihi wasallam àbí nùhínà àbí kúnlẹ̀ ní umaru bí kádà gbogbo ntọ́ bá rí báwọn tó bá ṣe pé láyé ànábì muhammad sallallahu alaihi wasallam ní wàá di ìtìyí ṣẹlẹ̀ lahu hukmu rafi bí ìgbà tí wọ́n ní amara nàbí sallallahu alaihi wasallam eléyìí ni ṣéga umar gbogbo bí a bá tiri àbí umar náà àbí kunna nu'mar àbí nuhina àti ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ni anasila anabuwa muhammad sallallahu alaihi wa sallam pa bilal láṣẹ bilal òun ni ima pè ń fa anabuwa muhammad sallallahu alaihi wa sallam bilal ibn abi rabah radiyallahu ta'ala anhu bilal tó ṣe pé èèyàn dúdú ni ọlọ́run sì gbé ga látàrí ẹ̀sìn ó ju ọ̀pọ̀lọpọ̀ èèyàn funfun gan lọ èyí tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àti funfun ni dúdú ni olówó ni tálíkà ni inna akramakum inda Allahi atqakum ìbẹ̀rù ọlọ́run lèyàn fi gba wájú níbi ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run lèyàn fi nípò ní Islam àìtórí pé yàn lówó àbí yàn níyì àbọ́lápàlẹ́ kan kọ́ wa máa pàṣẹ mọ́sálásí bí ọba nímọ̀ gbogbo tí bá jọrọ Islam ọ̀rọ̀ ọ̀mọ̀ ọ̀rọ̀ tákùwà ìbẹ̀rù ọlọ́run lèyàn fi gba wájú bilal ẹrú ni wọn rà lẹ́rú wa gbòòrò madina anagba muhammad sallallahu alayhi wa sallam ẹ wá wo bitọ́lọ̀ ń dá bilal lọ́ládé kọ́lọ́mù bá kọ́ba àtàlẹ́kùn ìyọnu fún àti gbogbo àwọn sọ̀hádà anagba muhammad sallallahu alayhi wa sallam bilal lànàgbé ní òun gbòòrò nígbà tí wọ́n fi ma aljanna òun gbòòrò ẹsẹ̀ bàtẹ́ nìkan nínú àwọn àlùmọ̀ ọ̀hún bẹ́ẹ̀ fasa àlùtù anábì ló ń béèrè pé tani nínú àfàkìlà ní bilal wọn ní bilal sanabi fún wa bi bilal pé irú iṣẹ́ wo lọ́ọ́ máa tó o tún fi irú kò ni bilal ń sọ ń jọ náà pé ah, nítorí orí tóun fi yàtọ̀ fẹ́ lómi ni pé òun máa wà lórí àlùwàlá gbogbo gbà àlùwàlá àwọn òsì já rí kó máa lásìkò òun òkú sì tó lẹ́sẹ̀kẹsẹ̀ tálùwàlá àwọn bá ti já òun ó sọ ọtún mi ṣe òun àwa ní ti máa bẹ́ẹ̀ wọ́n yí tálùwàlá kalẹ̀ kó sì gbélé bẹ́ẹ̀ àfi kó òun ó kí ó ti rákà méjì anábọ̀ Muhammad sallallahu nítorí òfin rírú kò bẹ́ẹ̀ náà nù ẹ̀wọ̀n bilal owó kọ́ ná débẹ̀ mọ̀lẹ́bí kan kó gbé débẹ̀ ẹ̀sìn ọlọ́run àti bẹ̀rù ọlọ́run òun lèyàn fi gba wájú ní ọ̀rọ̀ ìsìlámù o òun lànà gbèsè ní man abọ abihi amaduhu lam yusra ibihi nasabuhu fahada bilal òun ni bilal la pè wọn anabu muhammad sallallahu alayhi wa sallam àwọn tí máa tẹ̀wọ́n fún anabi kì í ṣe bilal nìkan ara ń tí a kọ́ nu hadith yìí náà nìyẹn kò sí nu dídíà kò sí tako ìsìlámù ká ní làdáni méjì mẹ́ta mọ́sálásí tó bá ní ìdí pé àfihàn làdá nìkan ẹ̀gbọ́dọ̀ fihàn làdá ni màá à bẹ́ẹ̀ bá rí i pé màá dínú eléyìí yọ lọ bí sẹ́ńgbà tásìkò òun báyìí bá tó kí ló burú mẹ́ ẹ wá màá dínú mí ìjọba bí ọba sí ilé wọn máa pè é àbí wọn ni wọn máa pè wọn àtúbà wọn ni kò sí ìtì ọ̀sẹ̀lẹ̀ láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì nígbà pẹ̀rún kan lọ ní mọ́sálásí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam Bilal ń pẹ̀rún Abdullahi ibn Ummi Maktum náà ibn Ummi Maktum òun náà máa pẹ̀rún ní mọ́sálásí kan náà balẹ̀gbọ́n muhammed sallallahu alayhi wa sallam bá tún kó ń bẹ̀ ń tọ́ bá lọ Kùbá nítòsí madina nínú ìlú madina náà ni anabi tún ní wọn abinu mi ní Kùbá lọ́tọ̀ òun là ń pè ní saadu alqarn saadu alqarn bá anabi bá wa maka sallallahu alayhi wa sallam anabi ní wọn abinu ti maka lọ́tọ̀ ẹn tí pé wọn fún anabi muhammed sallallahu alayhi wa sallam ní maka òun là ń pè ní abu mahzura gbogbo àwọn wọ̀nyí lẹ́yìn muhammadu anabu muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí inú ẹ̀kọ́ báàbùl àdáni ni pé àti ká ní muhammadu méjì mẹ́ta bẹ́yọ̀ kan náà láti ní ní ní mọ́sálásí kò sí tó burú mbẹ́. kọ́lá bákan náà bí a bá nídìí àti níbi ìmáàmù kan lọ mọ́sálásí kò sí tó ta. nídìí kò nídìí kí ìmáàmù ọmọ pọ̀ àmọ́ bá a bá ní sábàbí ìmáàmù ni muhammadu ni kó Ah, nípa báyìí báàbù àdán ọ̀rọ̀ nípa àdán ni ó yọrọ Bilalun an yashfa'a al-adhan wa yutra al-iqama àkọ́kọ́ ẹ̀kọ́ tí afa al-Maqdisi hadithi tó mú wá fún wa ni pé anabiwa Muhammad sallallahu alaihi wa sallam pa Bilal láṣẹ an yashfa'a al-adhan wa yutra al-iqama gbẹgbẹ Bilal yóò bá pè hun tá a máa fi pè òun là á fi sọ pé wọlé bàbá wa pè hun tọ́gọ́ bá tá a fẹ́ gbẹ̀hún dúró gan-an á wà á ṣe ìkọ́mà nínú sẹ̀ríà kọ́lá àlè pé méjèèjì ní àdáni ọ̀là nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam fi sọ́nù hadithi kan pé bayna kulli adhanayni salat bayna kulli adhanayni salat al-adhanani huna ay al-adhanu wal wọ́n pe àdánù ní ìkọ́mà àpè ní àdánù ní sẹ̀ríà náà kò sí burú bẹ́ẹ̀ kí ni yàtọ̀ tí wọ́n ń bẹ láàrin bá a ti pèrún àti bá a ti ṣe ìkọ́mà ẹni pé tá a bá wo ohun tá à ń rí ibi irun àdáni ìrun pípé àti kọ́ọ̀mà ṣíṣe wọ́n fẹ́ dọ́ra wọn. ètò ti pọ̀ tá a lọ wí kọ́lá ńlá kan tó ń bẹ́ ń eléyìí tẹ́ ẹ bá rí nǹkan pọ̀ jù nínú àdáni tá à ń ṣe nǹkan pọ̀ jù nínú ìkọ́ọ̀mà tá à ń ṣe ní ń fu wa lára pé inú ìpìlẹ̀ ẹ̀sìn wa ni òun náà ni tawhidullah azza wa jalla bàbá fẹ́ pè wọn ọlọ́run ní ẹ̀ mára àwọn ẹ̀sìn máa rárá yín létí ashhadu an la ọ̀sẹ́yìn kan téèyàn gbọ́dọ̀ tún jọ́sìn fún máa fọlọ́run lẹ́ẹ̀ márùn bẹ́ẹ̀ wọ́n máa wí síyàn jẹ́ kọ́dà yọjẹ́ márùn lọ wọ́n tún pè ń bẹ́ẹ̀ náà aṣáájú aláìlá ìlànà ọ̀nà wà bẹ́ẹ̀ aṣáájú anna muhammad rasulillah láìláha ìlànà allahu akbar allahu akbar gbogbo eléyìí ń tu mùsùlùmí láàánú pé àtìpìlẹ̀ ẹ̀sìn wa òun ni tawhidullah azza wa jalla ìmọ̀ ọlọ́run lọ́kan òun lẹ́rìí pé gbogbo ẹ̀sìn yókù ẹ̀ ní ìṣèkẹ́ náà rí tawhid bẹ́ẹ̀. بيها بعد لو مكة عميسة كيني جوا مالين بقوبة لبيك اللهم لك كيني جا لبيك التوحيد لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك سربك ولو وسيك تطوط ولو تعالى العجيب من أجل ìkọ́mà ṣíṣe wọ́n fẹ́ dọ́ra wọn. ètò ti pọ̀ tá a lọ wí ń bẹ̀ ẹ̀kọ́ ńláńlá kan tó ń bẹ̀ ń bí eléyìí tẹ́ ẹ bá rí ìtọ́pọ̀jù nínú àdáni tá à ń ṣe ìtọ́pọ̀jù nínú ìkọ́mà tá à ń ṣe ètò ń fu wa lára pé kí ní ìpìlẹ̀ ẹ̀sìn wa ni òun náà ni tawhidullahi azza wa bàbá fẹ́ pè wọn ọlọ́run ní ẹ̀ mara àwọn ẹ̀ tó máa rárá yín létí ashhadu an la ilaha illallah ọ̀sẹ́nìkan tó yẹ gbọ́dọ̀ fún jọ́sìn fún lẹ́ẹ̀ márùn bẹ́ẹ̀ wọ́n máa wí fún yàn létí kọ́lá yọjẹ́ márùn lọ wọ́n tún pèrún bẹ́ẹ̀ náà aṣáájú aláìlá ìlàlọ́ ọlọ́wà bẹ́ẹ̀ aṣáájú anna muhammad rasulillah láìláha ìlàlọ́ allahu akbar allahu akbar gbogbo eléyìí ti mùsùlùmí láàánú pé àti ilẹ̀ ẹ̀sìn wa òun ni tawhidullah azza wa jalla ìmọ̀lọ́run lọ́kan òun lẹ́yìn pé gbogbo ẹ̀sìn yókù ẹ̀ ní ìṣèkẹ́ náà rí tawhidun bẹ́ẹ̀ لبيك اللهم لك إني لبيك التوحيد لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك sọ̀rọ̀ bí fún ọlọ́run ọ̀sẹ́ nìkan tó tó sì lẹ́yìn ọlọ́run ìtàlálàjẹ yìí náà ni bá a bá ń pè ọ́ ìtàwí náà nù bá ń ṣe kọ́ ọmọ tàwíṣídì yìí náà ni ike yé wa pé àti ìpìlẹ̀ ẹ̀sìn wa tó yẹ pé bí ọba dúró ìrún òdúró ààwẹ̀ òdúró zaka òdúró hajj òdúró bí tawhid yẹn bá ti mẹ́hẹ̀ o òun ní ìpìlẹ̀ ẹ̀sìn nípa báyìí ni pé alifazul adan níta ń gbé ń bí irun pípé níta ń gbé irun ẹ̀kọ́ mọ̀ ìtọ́pọ̀jù ń bẹ̀ náà ni níta fi ń jẹ́rìí pé ọlọ́run ọba nìkan ló tó sìn. ìyàtọ̀ díẹ̀ tó wá wà láàrin irun pípé àti kọ́mọ̀ ṣíṣe òun là nẹ́bà muhammad sallallahu alaihi fún bilal anabi lọ́pa látẹ̀ bẹ́ẹ̀ pé bó bá fẹ́ pè ń o ètò ọmọ ẹwí lọ́kọ̀ọ̀kan níbi ìkọ́ ọmọ ẹ̀bọ́ bá débi irun pípé méjìléjì ni ọmọ ẹwí ìtumọ̀ àyẹ̀ṣfà àlàdà àṣàkùnrin ní nǹkan méjì àlùwítìrù ní nǹkan kan wà á yóò ti ra ìkọ́ ọmọ àmọ́ bọ́ bá débi ìkọ́ ọmọ ọ̀kọ̀ọ̀kan ní kọ́ ọmọ ẹwí kí làwọn nǹkan wọ̀nyí ashadu an la bẹ́ẹ̀ bá ń pè hun ẹ̀ẹ̀mejì ní òwì bẹ́ẹ̀ bá ń ṣe kọ́ ọmọ ẹ̀ẹ̀kan péré ní òwì ìtumọ̀ hadithu bilal ashhadu anna muhammadu rasulullah bẹ́ẹ̀ yẹn bá ń pè ń kówí lẹ́ẹ̀mejì bọ́bá yìí pé kọ́ ọmọ ní í ṣe kówí ní ẹ̀ẹ̀kan. kọ́dí kọ́ ọmọ ti sọ̀lá ìbí yìí ni ìyapa ẹnu máa wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rẹ lòmíì ẹlòmíì ni kọ́dí ọmọ ti sọ̀lá àti kan lòun ṣe ẹlòmíì ni àfikún pé méjì kí ló fà á òun ni pé lọ́gbù hadithu bilali yìí lafzun aam lafzun aam ẹ̀rí ká nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ọ́sì ọ̀ generalize ẹ̀ ń bì ní pé wà á yóò ti ra ibi kọ́ ọ̀ma gbogbo nǹkan ọba wíńdì kọ́ ọ̀ma nínú àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ fún tẹ̀kídìrú gbogbo àwọn nǹkan wọ̀nyí máa wí lẹ́yọ̀ kọ̀ọ̀kan àmọ́ hadith anagba Muhammad sallallahu alayhi wa sallam ní ìtún wá wá tábí ìtún ìkọ́mẹ́ bọ́ba fẹ́ pè ń o ọ̀kọ̀ọ̀kan ni wọ́n máa rí àwọn nǹkan wọ̀nyí ìlà ìkọ́ ọba àfi tó ọba débi kíni kọ́ọ̀dì kọ́ ọmọ ti sọ̀la àbí èdè tó fẹsẹ̀ rìn lọ lélẹ̀ òun ni pé ló fi lẹ́tọ̀ọ́ pé yẹn pé ọba fẹ́ ṣe ìkọ́ ọmọ méjì ni kò ṣe kọ́ọ̀dì kọ́ ọmọ ti sọ̀la síbò ọlẹ́rìí tó ládìí fi torí bẹ́ẹ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bóyá ká dúró báyìí. إن شاء الله تعالى جنو باب الأذان من أجمد قلوب هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم فالكف ولا يموت يا باي كله فهم يأتي منا كعلا فأخوة يعني باقشة من أولي فأخوة يعني باقشة من أولي wọ́n ti fi kọ́ṣẹ́ wọn fẹ́ láti ọpá tó lọ sọ ara ìkà láti á kí kájú sọ lónìí kọ́ má di fi ọba ń yàrá jẹ sọ ara kan bí mo àgbà kí á tó lórí kọ́ṣẹ́ rẹ̀ wọ́n ní pẹ̀lú ìgbọ́lọ̀ ọba ní àrùta wáyé wọ́n ní òun pinnu láti gẹ́gẹ́ àdìsá nẹ́gbà Muhammad sọmọlá sọmọlá tó ní bí òun bá fẹ́ ni àlùmọ̀ ní ara ni òun bá pa á láṣẹ kí wọ́n ara ó lọ́wọ́ fẹ́ ṣe túnà yìí onígbà tó wọ́n fẹ́ ṣe oníbi tó ń ti ń retí àwọn tó ń fẹ́ bí agbẹ́mẹ́wàá tó ń fẹ́ kí àbí mẹ́sàn-án onígbà ọlọ́run ajínigbà nǹkan di aago mẹ́rin tó ṣe déédéé ìgbà tó máa ṣe tàájú tó so ọ ní ń gbọ́ lórí báyìí tó sì fẹ́ ṣe tún náà wọ́n wá fẹ̀kan pátì ní wọ́n fẹ̀kan máa kí ní ìgbà tí wọ́n ń ṣe àgbà alhamdulilayi wa salatu wa salamu ala rasulillahi wa ala alihi wa sahbihi ajma'in من نام عن الصلاة أو تفيها فليصليها حين يذكرها لا كفارة له إلا ذاك بين بات سنبا àbọ̀gbàgbé tí ò kẹrùn anabi sọ̀rọ̀ sọ́la ní gbogbo gbàtọ́ bá tají fi hàn náà àti gbàtọ́ rántí hàn náà fúláàsì yóò kẹrùn yóò kẹrùn ìṣáyọ̀ ọlọ́run ti fún ní ayò ńgbà tó pé ó ní ọ́gùrù tí ò jẹ́ kí ó kẹrùn yẹn nípa pé òun gbé lọ. ìbéèrè tó wá béèrè anabi muhammad sọ̀rọ̀ sọ́la náà ti jẹ́ kó yé wa bẹ́ẹ̀ bá wo hadith anabi muhammad sọ̀rọ̀ sọ́la anabi ní ìfọ́dáàjù ni pé bẹ́ẹ̀ yẹn ọba kírun náà fi là kọjá pé pé wítìrù ni ọkàn yìí lóru bàbá kí o gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ kí tán. àmọ́ nígbà Muhammad lọ́sọ́lá náà ló tún wá sọ fáwọn kásọ́mà pé bóyá irú ìkàbá yìí lè máa ṣẹlẹ̀ fún wọn. pé lẹ́yìn tí ó ti wá lóhun sọ wípé irú òun dòkòtò tí ò wá ní jíkẹ́ ipá tó bá àlókù tí ó jì ní nínú hadith náà bí hadith àbí òwúrọ̀ ó ní àwùsọ ní khalili bisalẹ́ àṣàtì. ara ẹni pé wà á ní àná ìtumọ̀ eléyìí ni pé ẹni bá mọ̀ pé irú kaba ilé máa fòrò à èèyàn gbọ́dọ̀ tó ní pé òun fẹ́ ṣe sí náà ọwọ́ àtọ̀rọ̀ yẹn lé ọ̀rọ̀ yẹn ní kí n ò kí n lásìkò ẹ̀ nípa báyìí irú ẹni bẹ́ẹ̀ tó bá ti mọ̀ bẹ́ẹ̀ kọ́ máa kí ìṣáì lásìkò tí ìṣáì bá kọ́kọ́ wọlé kọ́ máa di pé wọ́n máa gbàgbé. alhamdulilayi mo ti fẹ́ ṣe tẹ̀lé òkà mo máa ń gbàgbé gbogbo eléyìí fún àwọn ọkùnrin ni mo ṣe mọ̀ láhàgbọ̀ pé àwọn aṣọ mi ìfẹ́ àwọn ẹlòmíì máa ń wọ̀ láti kẹrin tí ẹ bá ń wo aṣọ náà lára àwọn gbogbo ìsàlẹ̀ ara wọn lẹ́nu rí bóyá tọ̀yẹ́ tẹ́lẹ̀ àbẹ́tàkọ̀ títí àbí nǹkan tó. nínú eléyìí àti bí ọba mọ̀ lókun o bóyá tí yóò kẹrin tó nínú o torí pé títí o làwọn àkẹyìn ó bọ ohun yẹn nínú mẹjẹmọ kẹta àtọláàtì rẹ bí ọba tí wọn mọ̀ pátọ tó ń wọ̀ ó ti ń ṣe kí bóyá ti fẹ́lẹ́ àbí bóyá bí wọn ti ṣe aṣọ ìyá aṣọ tó yẹ wọn máa rí sálẹ̀ gbogbo ara ń bẹ̀ ní kọ́ vẹ́ẹ̀sì sálẹ̀ rẹ̀ automatic eléyìí mo ṣe lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí abẹ́lòmíì ẹlòmíì ọwọ́ agbádá kò ní ẹwọ nǹkan kan tẹ́sàlẹ̀ agbádá gbogbo oníwọ̀ ọ̀bà mọ́ torí pé ní kò síbẹ̀ yẹn ti ẹwọ agbádá apá ọ̀tún apá òsì gbogbo ẹ̀ ló sílẹ̀ yìí gbogbo nǹkan yẹn ti gbọdọ̀ bónú àwòrán náà ní eléyìí ẹ̀dá pẹ̀jọ́ ká ọlọ́wọ́ sàn dọ́kítọ̀ lẹ́sàn dáadáa wọ́n ní àwọn míì ti ń bẹ àwọn tí wọ́n ń wọ aṣọ tí ó fẹ́lẹ́ láyé ẹlòmíì ń bẹ tí pé ní àtẹ̀wò àti ṣòkòtò bóyá gbádá àti ṣòkòtò náà ni yóò máa wọlé rí ìrọ̀ ni eléyìí náà bá mọ̀ kódà bí yóò sí lórí ìrọ̀ náà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló ṣe ilé wọ̀ bẹ́ẹ̀ ipe ìzáàrò àbẹ̀rẹ̀ ìdáwọ̀ ọmọ mùsùlùmí kò gbọ́dọ̀ gbọ̀gbọ̀gbọ̀ ọ̀tayọ̀ kókósẹ̀ rẹ̀ àyàfà àwọn obìnrin àwọn obìnrin lọ́lọ́run yọ̀ǹda fún kọ́dà ọlọ́run yọ̀ǹda fáwọn obìnrin débi pé lẹ́yìn tí wọ́n bá wọ aṣọ tó gbòde èdè bí wọ́n ti dá mọ́ kí wọ́n tó wá jẹ́ ògùn àwọn lọ díẹ̀ kọ́dà bí ọmọ wọlé lẹ́yìn wọn. àwọn tẹ́sí mọ̀ nígbà tá lẹ́bi wí nǹkan bẹ́ẹ̀ tọ́lọ́run fáwọn obìnrin nírú ayé tó tó báyìí nínú Islam ó bá rìn níbi tẹ́gbẹ́ wà tó fi kà lẹ́bi ní kọ́dà bọ́ bá rìn níbi tẹ́gbẹ́ wà tó rí pé òun rìn níbo míì lẹ́yìn ìgbẹ́ lẹ́yìn ìgbẹ́ tí ò tẹ́gbẹ́ ń bẹ̀ ẹnu bí ó ti rìn ó ti mọ́ ìgbẹ́ bí tó ti rìn rọ́ọ̀kì sọ́kàn mí nà lọ́ọ̀yà àti ọ̀gbọ́n tọ́lọ́ ń fi ṣèjẹ́ fún fáwọn obìnrin Ah, but ọkùnrin ọlọ́run lè wọ̀ ni ànábì náà lè wọ̀ ni èèyàn gbọ́dọ̀ wọ ẹ̀rù ní ìṣòkòtò ní kọ́tayọ kókósẹ̀ Allahu a'lam. ẹlẹ́kẹ̀jì tí wọ́n ní ètò ìpínlẹ̀ àǹfààní àti lè búrọ̀ tí ò ní tí ò ní búrọ̀ sí ọwọ́ rẹ̀ tí èwo ìbọ̀wọ́ kò ìjọ́lẹ̀ lè rẹ́ǹd kó fi òkà sọ àbí kó máa fi ti àwọn kílé kan tó máa fi sọ́wọ́ yẹn and then àbí wọ́n lé láàlì kan sì tó máa ṣe bẹ́ẹ̀lì sí ọwọ́ yẹn àbẹ́fẹ̀ kí ni ìjọba sọ nípa eléyìí. Eh, gbogbo tó bá jẹ́ zina tó jẹ́ ẹ̀ṣọ́ tí kò jẹ́ ẹ̀ṣọ́ haramu tó ráwọ̀ ẹ̀ṣọ́ kan bẹ tó jẹ́ haramu bàtà ẹ̀ṣọ́ tó bá jẹ́ tó halali ìsìláàmù ṣe ní halali kó bẹ̀rẹ̀ ló ṣe àmúṣe ilé ìwọ̀ fún kọ́ máa fi hàn ẹ̀dàkọ̀já gbọ́ àwọn yẹn dáadáa ìsìláàmù ò fi ilé ìwọ̀ pé ní gbẹ̀gbẹ̀rẹ̀ bá ṣe lè múra dáadáa fún ọkọ rẹ̀ ìsìláàmù rẹ̀kọ́mẹ́ndì kọ́ pé irú obìnrin èèwọ̀ ni àmọ́ ọba àti bóun bá jáde òun ọwọ́ tó kọ́ba rẹ̀ òfin tó burú rẹ̀ ní sẹ̀ríà islam ní gbogbo nǹkan bá jẹ́ zina ọ̀ṣọ́ tí sẹ̀ríà islam lóun fẹ́ ní ẹ̀tọ́ yẹ gbọ́n náà. ẹ ṣeun ọ̀tọ̀ ni àmọ́ tá a bá wò pilẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ní man tasabbaha bi qawmin fahuwa minhum. kò sí iyèméjì ń bi pé àtàwọn akẹsẹ̀ rí rí àwòkọ́sẹ̀ tá à ń rí lórí tv lórí fídíò nǹkan kan wa ni mo wá ṣe bẹ́ẹ̀ alábìyà muhammed sọ̀rọ̀ sọ́lá ti ní gbogbo ẹni tí ń bá ń kọ́sẹ̀ táwọn akẹsẹ̀ rí ṣe ó ṣe fi kóun náà dára wa o nípa báyìí ìmọ̀ràn wa fún àwọn obìnrin wa ni pé ìfẹ́ islam tí ọ̀sibẹ̀tọ̀ ọmọlúwàbí ọ̀pọ̀ ńlẹ̀ ẹjẹ tó ní olóòótọ́ yìí ọgbọ́n ní olóyún tó bá jẹ pé ní àwọn kan ní wọ́n ń ṣe tí wọ́n ṣe mùsùlùmí lè wá ń wo kọ́sì èèwọ̀ ni. lọ́sọ̀dún lọ́wọ́ tí wọ́n dàdúrà wọ́n ti inú ti ọjọ́ tí wọ́n fọ́n ọwọ́ tí wọ́n ti ọ̀rọ̀. báńkì lọ sí ọ̀n kọ́sọ̀ lọ́wọ́ lọ́wọ́ tó tẹ̀sán ọ̀sán ìṣẹ́wọ́n wọlé kọ̀ọ̀kan kò ní gẹ́ sàhábì kan lọ́gbà wa látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bàbá tó sọ̀kalẹ̀ tá a dé bi àwọn tó gbà wá látọ̀dọ̀ àwọn sọ̀hábẹ́ tí sàwọn tàbí'í kò tún ní jẹ́ yọ tàbí'í kan lọ́gbà wá bàbá dé marhala àtàwọn àtibáì tàbí'í nìyẹn kò ní jẹ́ nìkan lọ́gbà wá irú àdìsí ilá ń pè ní kíni alhadithu mutawatir nínú àpèjúwe àhadithu mutawatir táwọn afa máa mú wa ní innamal a'malu binniyat ó lẹ́rìí pé wa huwa awwalu hadithin nínú amsila alhadithi المتواتر أو كواني الحديث طبعا خبر الواحد أو الآحاد من الحديث وني لا يحتج به في العقائد يا بابا سيكي خبر واحد نيو بابا بدر عقيدة أو آنيلو حديث خبر واحد فهذا خطأ حديث ينجي كما بني خطأ ني يروى بيتي قبات الإسلام وقبات النبي محمد صلى الله عليه وسلم ما صح سنده إلى النبي صلى الله عليه وسلم فهو حجة gbogbo hadithi tí a bá ti rí pọ́nlá làáfíà tí ò sí nú pé irọ́ ń bẹ ń bẹ fún anabi wí àbá anabi òwì túláàtì ni mùsùlùmí gbọdọ̀ lò ẹnìkan ló gbà wá ni èèyàn méjì ló gbà wá ni èèyàn mẹ́ta ló gbà wá ni láfark ìdí ni pé ẹni tó wá bá wọn ará àkùbá èèyàn mélòó ni ṣẹ́kṣọ̀n wà èèyàn kan ló wá bá gbogbo odidi ará mọ́sálásí iṣẹ́ ìta ní ń jẹ́ fún wọn iṣẹ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba ipá wọn sọ̀hábí ní irú ráàyè tá a wá ń gbọ́ lónìí ni wọn ọ̀bá ni ṣé ibi wọn nìkan lọ ṣẹ̀ṣẹ̀ ń wí ó dìgbà tí ẹ bá pọ̀ tẹ̀ ń wí ní eléyìí látò lo hadith yìí àmẹ́rì pé kò rí bẹ́ẹ̀ ẹnìkan ti ń wí fún wọn náà wọ́n ti yí padà kọ́dà lórí irun yẹn náà wọ́n pa wọn tún yìí tán Muhammad sallallahu Abu Musa al-Ash'ari àtẹlómi nínú gbogbo àwọn sọ̀hábí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì àmọ́ gbẹ́nìkan dìde pé àwọn aráàlú báyìí o ń bẹ ẹnìkan ṣoṣo ǹjẹ́ àwa rí gbọ́ pé àwọn aráàlú tábò musa làásà rí lọ́ọ́ bá àbẹ́lòmí wọ́n sọ fún pé àlè ah, gba hadith rẹ̀ nítorí pé kábàrù wáhid nípa báyìí àwa tá a jẹ́ ọmọ kéwú tá a bá yúrò ilé ìka nínú tíra kámọ̀ pé kátọ̀ ọ̀gbìn ọ̀bá ti ń bẹ àkọọ́lẹ̀ ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam nta ma wá ń pa hadith ni pé hadith yìí fẹsẹ̀ rin lẹ̀ àti kò fẹsẹ̀ rin lẹ̀ hadith tó bá ti jẹ́ sahih yajibu al-amalu bihi mutawatiran kana aw ahada hadith tó bá ti lẹ́sẹ̀ tí ìsìnàdù rẹ̀ tó dúró tí ò sí ẹnìkan ló ni o èèyàn méjì ni èèyàn mẹ́wàá ni o tún láàṣì mùsùlùmí gbọdọ̀ lò ó eléyìí ní jẹ́ súnà anábùwà muhammad sallallahu alayhi wa sallam. min fíkì hadha alhadith nínú fíkì hadith yìí ó ní pé bẹ́ẹ̀ yẹn bá ń kírun lọ́wọ́ ó dénú òlu kan ọmọ bíi tí kíbla wà ó wá gbìyànjú gbogbo bágbára ti kí ah, ọ̀nà ni òórùn ti ń jọ gbogbo ibo kíbìlà wa ọgbà gbogbo ìyànjú yìí ọba kọjú sí ibi tó rò pé kíbìlà ni. ńgbà tí ó kírun ó ti wà lórí tàṣáhùdù kọ sálámà àbí ń kíraka ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ lápèjúwe kakọ́ mú àpèjúwe yẹn ó ti kíraka ẹlẹ́ẹ̀yọ kan lẹ́nìkan bá dé lọ́ba sọ fún pé a àfáàǹdé tẹ kọjú sí yìí kí o ọ̀nà báyìí ni kíbìlà ǹjẹ́ àrùn tó ti kí tẹ́lẹ̀ bàjẹ́ yóò tún rẹ̀ bẹ̀rẹ̀ àbí yóò máa kírun rẹ̀ lọ èsì ń bẹ́ẹ̀ nù hadithi yóò yíjú padà síbi tí wọ́n júwe fún òsì ní torí ẹ̀bà yìí tó ti kí jẹ́ nù nítorí báwọn ará kò bá ti ṣe nìyẹn ànábì Muhammad sallallahu alaihi wasallam ti gbọ́ ó ti fara mọ́ bẹ́ẹ̀ nípa báyìí bí yẹn bá wà lórí irun tọkọjú síbò ní ìkí ẹsẹ̀ kíbìlà tọwọ́ arẹ lòmíì tọwọ́ lé gáà ah, ẹ̀dàkùn bíi tẹ kọjú sí wọn ọ̀nà bẹ̀kọ báyìí ní kíbìlà túláàsì ní kó yí padà lórí irun òní náà ó ti kírun tán ó ti sálámà ó jáde kó mọ́sálásí ní tẹ̀tẹ̀ wá ń gbọ́ tẹ àbó ẹnìkan wá wọlé lọ́wọ́ abá lọ́ba rí tẹ́nì yẹn kọjú sí bòmí yàtọ̀ sí ibi tóun ti kọjú sí. ó wá béèrè pé ṣé mo lẹ kọjú sọ́nà àgbọ̀lẹ̀ yín ti kírun ìyá yín náà ibi tẹ́ kọjú sí wọn ọ̀bà mu kíbílà ní eléyìí. àsọ̀wá alẹ́ ìsàt alẹ́ ìhìlẹ̀ àdá kò jẹ́ dandan fún kótóun tọ́ba ti pọ́ ti gbìyànjú lópin bágbára rẹ̀ ti mọ láti mọ bó láti mọ kíbílà kìí pẹ́ ntọ́ka wọnú ìlú àbọ̀wọ̀ bìkan tí ọ̀wádìí tí ò béèrè tí ò gbìyànjú kankan pẹ̀lú ìmọ̀ kankan tó ní tọ́ka ní ẹ bí ọkọ̀ síbi tọ́lọ̀ òsì ẹja kírun báyìí náà irú eléyìí bá bá kírun bẹ́ẹ̀ bí wọ́n bá padà mọ̀ pé kíbla kó nǹkan bí sí túláàsì ni kó tún kó tún rẹ̀ sí nínú fíkì hadith yìí nìyẹn. nínú hadith yìí àwọn afa oní òfòlò fíkì wọ́n mú àwọn àwọn kọ̀wáìdù òsùlíyà kan nínú tí wọ́n mú bẹ̀ ni pé ẹni tí dẹ̀lílù ọ̀bá tí ìdọ́dọ̀ rẹ̀ ti ń kò tí ì wá pé nǹkan yìí ọ̀dà ó sì ti wá ṣe bóyá àrùn náà ní kí ni nígbà ní ìsìn ṣe lórí ti ṣe yìí títí títí bá pé ah, ti ń dà ní rẹ kí àbí rẹ ní tí èsì pòun kí ni tó máa gbẹ̀yàn kọ́ ìsí dẹ̀lílù kí yẹn wà ń rú lọ́rin yà ní sìn kó gbé dẹ̀lílù ọ̀dọ́dọ̀ kọ́mọ́ mọ̀ pé ah, lamọ̀ yín lọ́mọ ntí ń wá ìdí lọ bí túláàsì ni ọlọ́run ní fasalu ahla zikiri in kuntum la ta'lamun bẹ́yàn ọba nímọ̀ túláàsì ni kọ́ bẹ̀ni ọmọ àmì yẹn wà nù oko àbọ̀ wà nù bìkan tó yẹ pé òun gan náà ló tún fẹ́ nímọ̀ ju gbogbo àwọn tí ń bẹ̀ ń bẹ̀ irú eléyìí gbogbo ntọ́ bá ṣe títí tí ẹ̀rí pé ah, ntẹ̀sẹ̀ yìí báyìí ni kẹ́sì tọ́ bá fi wá bá a kò ní tún láti pé gbogbo ohun tó ti ṣe nínú ẹ̀sìn kó tó máa wá tọ̀tẹ̀ gẹ́gẹ́ bí hadith ibn umar kílẹ̀ rí ni pé nígbà tí àwọn ará kò bá rákà kan wọ́n ti kíni rùkú kan wọ́n ti yàn ní wọn ò torí ẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n tún ẹ̀rùn wọn bẹ̀rẹ̀ wa aqarrahum an-nabiyyu sallallahu alayhi wa sallam ala dhalik ànábì náà ti fara mọ́ bẹ́ẹ̀ lára fíkìwù hadith wa ti àkàlónì yìí nìyẹn. al-hadith as-salis عن أنس بن سيرين رضي رحمه الله تعالى قال أنس بن سيرين لبى حديثي و أنس بن سيرين وواتي محمد بن سيرين التعابي التابعي المشهور محمد بن سيرين náà àwọn tábìlì tó gbajúmọ̀ púpọ̀ ni òun àti anasi yìí tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n anasi bin sirin yìí kọ́dà wà náà kọ́lẹ̀ pé irun tí a rí táwọn àáfàá àbáwọn àgbàlagbà míì máa ṣe lónìí kò burú kí wọn gbé ọmọ wa báyàn kọ wa ní àkókò mi mo sì fẹ́ kẹ́ sọ ọ wà nínú tàn pé ńgbà tí wọn bí Anas ibn Sirin wọn wá gbé bá Anas ibn Malik radiyallahu ta'ala anhu sahaba anabu Muhammad sallallahu alaihi wa sallam ya ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí ni o fasamahu Anasan Anas ibn Malik lọ wa ní àkókò ara mi ní sọ ó délé yìí ní kọ́kọ́ ó ní kúní àwọn tó ń jẹ Abu Hamza ní kọmọ yìí náà máa jẹ Abu Hamza fahada Anas ibn Siri, òun náà padà wá jẹ nínú àwọn ọmọ kéwu anasi kọ́dà hadithi tá a fẹ́ kà lónìí náà látọ̀dọ̀ anasi náà ni ó ti gbà wá. عن أنس بن سيرين قال استقبلنا أنسا حين قدم من الشام فلقيناه بعين التمر أنس بن سيرين ni ńgbà tí Anas bin Malik ń darí bọ̀ láti ilẹ̀ Sham Anas bin Sirin ilẹ̀ Iraq ló ń gbé nílùú tá ń pè ní Al-Basra ìlú Basra ń bẹ dùn ní ibẹ̀ ní Anas àti Muhammad ọmọ ìyá rẹ̀ tí ń jẹ́ Muhammad ibẹ̀ làwọn méjì gbé anasi náà ibi tí anasi náà padà kó lọ fún anabi muhammad sallallahu Alaihi wa sallam basra nílẹ̀ iraq yìí náà ni anasi bin sirina wá ní lọ́jọ́ kan tí anasi bin malik ń bọ̀ láti ilẹ̀ sàmù tá a lọ pàdé rẹ̀ falakiri náà bu bi ayin tamuri ibi tá a ti pàdé rẹ̀ njọ́ náà ní jẹ́ ayinu àti tamuri ibi tí wọ́n pè ní ayinu tamuri náà ń bẹ dùn ní nílùú tí wọ́n pè ní al-anbar nílẹ̀ iraq lónìí alẹ́ tí wọ́n gbọ́ yìí ìtumọ̀ ayinu tamuri ni pé làbídùn pọ̀ ń bẹ púpọ̀ tamuri ìdẹ̀ ní Anas bin Sirin láwọn ti pàdé Anas bin Malik yìí فرأيته يصلي على حمار ووجهه من ذا الجانب يعني عن يسار القبلة Anas ni mo rí i pé Anas bin Malik ń kírun lórí rànkúnmí rẹ̀ tó gùn ibi tó sì kọjú sí àtúnwò àti rànkúnmí Anas bin Sirin náà pé an yasari al àlàáfíà kébìlà ni wọ́n kọjú sí ń náà. فقلت رأيتك تصلي لغير القبلة ó ní mo wá bí Anas pé ah mo rí ọtọ kọjú sí bòmí yàtọ̀ sí kíbla ńgbà tó ń kírun lẹ́ẹ̀kan faqala lawla anni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yaf'aluhu ma fa'altuhu alasi ni tí ìbá ṣe pé mo rí pa nàbì náà kírun mo báyìí sallallahu alayhi wa sallam ma fa'altuhu èmi náà bá ti kí àdéhìsì yìí tá a bá mú pẹ̀lú àdéhìsì ibn Umar alákọ̀ọ́kọ́ ìtumọ̀ kan méjèèjì mú wa ìyẹn ni pé ọlẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn bá wà nínú mọ́tò rẹ̀ ni èyí tí ó fi máa rojọ́ àbọ̀wà náà pléènì àbọ̀wà náà ọkọ̀ ojú omi àbí ń gẹṣin kódé èèyàn lè máa yan náfìlà fọlọ́ tí ó sì tún máa gbà ládàá kódà kò jẹ́ dandan kó pé mọ́tò yìí kọjú sí kébìlà wọ́n bá ti jẹun náfìlà lè yan kí gbogbo bí mọ́tò bá kọjú sí kéèyàn máa yan náfìlà lọ kò sì nídìí kọ́ máa wá dààmú rẹ̀ pé mo fẹ́ forí kalẹ̀ nínú mọ́tò yóò mí ó bẹ̀rẹ̀ orí rẹ̀ ni هكذا فعل النبي صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم náà ṣe léyìí eléyìí fi ń hàn wá bó ní ìsìláàmù ti rọrùn tó láti practice kọ́dà bí yẹn ń bẹ nínú mọ́tò kọ́dà bí yẹn ń bẹ lórí ẹṣin kọ́dà wà nínú plane wà nínú ọkọ̀ ojú omi olè tó máa yan náà fìlà tó máa gbalada eléyìí ń bẹ nínú rọrùn tí ìsìláàmù ti fún wa àmọ́ ká má gbàgbé pé bá a bá fẹ́ kírun ọ̀ràn yẹn èèyàn bọ́lẹ̀ lórí tí ń bá ń gùn yóò sì kọjú sí kẹbílà ìlà ẹ̀ńdà bọ̀rùra àfi tó bá di làlórí kí ni làlórí náà ni pé tásìkò ọ̀run fi kọjá yẹnyẹn àti àsìkò ẹ̀fìyà àti àsìkò dọ̀rúrà tí gbogbo àsìkò ọ̀run bá fi lọ yẹnyẹn àkọsílà lórí nù kọ́dà bí èèyàn bá wà lórí nǹkan àgùn náà ó kí wọn ra yàn bẹ́ẹ̀ kò sí tó burú. هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وصلاة وسلام على سيدنا محمد wọ́n gbé fọ́rọ̀ ní ìtura bẹ́ẹ̀ tí ó fún ọyá ayé àti yíyan ọjọ́ lára ọ̀la láàkó kí a tó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ kan tí a ti ń bẹ̀rẹ̀ nípa àwọn fọ́bà kan tí àwọn ń gbọ́ apá ti lọ́lọ́ sọ̀rọ̀ pé náà apá kan lùkà àwọn apá kan lùkà wọ́n ní wọ́n kí ẹ̀wọ̀n àìdí ní ìwọ̀n ara ń fẹ́ gbọ́ àlàyé lórí ẹ̀ ní ọ̀dọ̀ ní ìfẹ́tún الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين nínú tí o ti iyèméjì ń bẹ òun ni pé ní ti ṣe yóò mọ̀lẹ́ ahad ọjọ́ sunday tòní yìí òun lọ́jọ́ arọ́fà gbogbo àwọn alálàájì ṣẹ̀ṣẹ̀ kú ní àràfà nísìnyí. anagba muhammad sallallahu alaihi wa sallam nígbà tá anabi ó sì rẹkọmẹ́ndì àwẹ̀ fún wa anabi ní sawmu yawmi àràfà àwẹ̀ ẹjọ́ àràfà nípa báyìí ní ẹ̀ bá máa fún un fẹ́ gbàwẹ̀ àràfà òní láwẹ̀ àràfà àkọ́kọ́ nù pa ìbéèrè ẹni tó béèrè ń pọ̀ ra o. ọjọ́ àràfá yawma tasi'i min dhil hijja ọjọ́ kẹsàn-án dhil hijja làràfá ọjọ́ kejì ọjọ́ náà òun ni yawmun nahri yawmul hajjil akbar òun lọ́jọ́ ọdún. àwọn ọmọ ìyá wa tá a wá gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe béèrè nísìnyí pé láwọn apá kan wọ́n ní wọ́n kírun lónìí àṣìṣe ni kí ọlọ́run kọjá kọ́dọ̀ lè túmọ̀ sí kharku ijma'il muslimin ẹni ọba màmá ṣe kharku ijma'il muslimin kọ́dọ̀ àwọn afáà ni mukhalafatul ijma' qad yakunu kufra nti gbogbo anabi muhammad sallallahu alaihi wa sallam ni ummati la tajtami'u ala dalalah anabi lọ́lọ́ ti aṣọ ọ̀hún bẹ́ẹ̀ pé gbogbo àlùmọ̀ ọ̀hún ní ẹ ní generation kọ̀ọ̀kan wọn ò ní panu pọ̀ kí wọ́n sùn síbi kan náà kó ṣe pé dalalah àwùjọ nàánú ni eléyìí ni ẹ̀rí ìjìmáwò tí ọjọ́ kan nínú àwọn àdìlà sẹ̀ríà káwá béèrè pé ìjọba yà ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti kírun ìdè rí lọ́jọ́ ni àbíláyà Abubakar ni àbíláyà Umar ni àbíláyà ọ̀kan nù àwọn tàbíìnà ni kọ́dà nù àwọn àtìbá àwọn àtìbá ìhìn eléyìí àṣìṣe ni àwọn àfáà ti sọ pé bí ọba jẹnu àwẹ̀ la wà eléyìí ló ń rọ́ṣùn bí báyìí eléyìí ló rọ́ṣùn bí àlèkè kó ń kálukú ọmọ ṣe ìtìbáru bí bẹ̀rù ìyàtìhì gẹ́gẹ́ bí àdéhùn ibn Abbas radiyallahu anhu. àmọ́ tó bá ti di ní Dhul Hijja al-ibratu bi ru'yati ahli Makkah al-ibratu bi ru'yati ahli Makkah. ńjọ́ táwọn ará Makkah aláṣẹ Makkah gbogbo bá ń já aláṣẹ Makkah ńjọ́ tó bá ní wọ́n rúṣu Dhul Hijja ńjọ́ náà lóṣù. قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى الإمام ابن تيمية يعني حتى لو فرضنا أن الناس وقفوا بعرفة خطأ فذاك يوم عرفة kọ́dà bá ń bẹnu mọ̀júmọ́ fàtàwà bẹ́ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ ra di ẹ̀yìn ọ̀tẹ̀ kan yáa àti ìjọ tí wọ́n lọ àjọ tí wọ́n ní ọjọ́jọ́ kẹsàn-án kìí ṣe jọ́hún Ibn Taymiyyah ni anabi anabi sallallahu alaihi wasallam ni al-fitru yawma tuftirun wal-udhiya yawma tadhahhun was-sawmu yawma tasumun. ìjọ tá láṣẹ mẹ́ka ni wọ́n rí sùn yẹn tí gbogbo èèyàn lọ àràfá ni ìjọ náà lọ́jọ́ àràfá lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá lọ àràfá lánàá kò ní hajj tọ́ba ló ń ka oṣù tòun àbọ̀nrún oṣù tòun ọwọ́ akọrin tá àràfà lánàá lánàá lọ́jọ́ kẹsàn-án oṣù lọ́dọ̀ tòun tí ọba lọ àràfà lónìí tí gbogbo èèyàn wà ní arọ́fà kò ní hajj nípa báyìí ni pé ọlọ́run ọ̀sẹ̀ àlékún àgbọ́yé ẹ̀sìn fún gbogbo wa ọ̀la lọ́jọ́ ọdún àti sẹ́ni ká máa kírun tí wọ́n ń gun àràfà wàlláhu ta'ala alam anagba muhammad sallallahu alaihi wa sallam ni khayru du'ain du'a'u yawma arafa yawmi arafa anabi ni kò sádùá tó dáa tó àdúrà àjọ àràfà ẹni tí ó bá ti sàdùá àsìkò àdúrà gbígbà náà níbi yẹn bá múra tí ó sinu ẹja lo àǹfààní yìí ká sọ gbogbo bẹ́ẹ̀rẹ̀ yókù di ọjọ́ mẹ́jọ insha allah sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi